ìkan nínú iṣẹ́ tí a máa ṣe pàápàá jùlọ ilé tó lọ́lá jù nínú iṣẹ́ tá ń ṣe èyí tó ń ṣe tí a ń kí tíra ìwọ́n kọ́ wọ́n ní àkọlé rẹ̀ fi maka wa ghayriha wa hukm al-murur bayna yaday al-musalli tíra yẹn wọ́n kọ lórí ìdájọ́ tí ń bẹ fún kíyàn ó fi gàgá síwájú ara ẹni ẹni tó bá ń kírun ìyálà ẹni ẹ ní maka ni ìyẹn ní haram maki àbípò míì tó yàtọ̀ sí maka ó ṣà ń kírun ni kí ni ìdájọ́ tó ń bẹ fún kí a fi gàgá síwájú ara wa tí a bá ń kírun báyìí kí ni ìdájọ́ tó ń bẹ fẹ́ni tó bá kọjá níwájú ẹni tí ìyálọ̀ ó fi gàgá síwájú ara rẹ̀ ní abẹni tí ò fi gàgá sí iwájú ara rẹ̀ so eléyìí òun ni àkọlé tírà náà ẹni tó kọ orúkọ wọn jẹ́ asheikh Muhammad Rizq ibn Tarhuni asheikh Halabi rahimahullah wọ́n ṣe ìtọ́ka sí tírà yìí nínú ìkánnà àwọn iṣẹ́ tí wọ́n ṣe anukat nígbà tí wọ́n ń sọ wọ́n ń ṣe àlàyé àwọn ọ̀rọ̀ kan wọ́n wá ṣe ìtọ́ka sí tírà yìí nínú tírà yẹn tí ó ń jẹ́ anukat kọ́lọ̀n wà lè kẹ́lá kó wà gbà wọ́n ní ẹrú now ẹni tí ó kọ tírà náà bẹ̀rẹ̀ pẹ̀lú ohun tí a ti mọ̀ ìyẹn khutbatul hajjá ó ní wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní alhamdulillahi alladhi nahmaduhu wa nasta'inuhu ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له àwọn dúpẹ́ fọ́lọ́n ọba tó ṣe ọ̀nàstàínúhù awá ìrànlọ́wọ́ ọlọ́run ọ̀nàstàfírùhù awá àforíjì rẹ̀ wọ̀nà ọ̀gbìláhì min shururi anfusina awá ṣọlọ́sọ́rọ̀ ọlọ́run bá kún bí aburú ẹ̀mí wa wọ́n min sayyiati a'malina àdẹ̀wá ìṣọlọ́sọ́rọ̀ ọlọ́run bá ló ọmọ yóò ní ìfàdà hádìyàlá ẹni tọ́lọ bá ti fi sọnù kò sẹ́n tó lè dáa padà sí ojú ọ̀nà ashhadu an la ilaha illallah wahda la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wọ́n láwọn jẹ́rìí wípé kò sí ọlọ́run mìíràn tó yẹ anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹrú sí ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ni amma ba'd lẹ́yìn ilé fa inna asdaqal hadithi kitabullah wa khayral hadi hadi Muhammad sallallahu alaihi wasallam wọ́n lélẹ̀ tó dájú nọ́rọ̀ òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba al-Qur'an èyí tó wá dájú nù mọ̀nà òun ni ti anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam wa sharral umur muhdathatuha èyí tó wá burú náà wà òun ni gbogbo eléyìí tó ṣe wípé àṣẹ̀ṣẹ̀dálẹ̀ ni kò sínú àlámàrí ìtẹ́lẹ̀ wà kullu muhdathatin bid'ah gbogbo àṣẹ̀ṣẹ̀ dálẹ̀ bí ilé ìbídà àlàmà pé wà kullu bid'atin dalalah ohun tó bá ti jẹ́ bídà báyìí ọ̀nà àná ni wà kullu dalalatin fin-nar ohun tó bá wá jọ́nà àánú kò síbi tí ó gúnlẹ̀ sí ju iná ọlọ́wọ̀n bá kọ́lọ̀wọ̀n bá rí kẹrà kó ṣómi àtẹ̀yìn kò mèrè يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وكي ayé ọlọ́run ọba àlékẹ́lá fún wa ọlọ́run ọba àlékẹ́lá ní ẹ̀yin tẹ́ gba ọlọ́run ọba àlékẹ́lá gbọ́ ẹgbẹ̀rú ẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ wá jáde láyé àyàfi kó jẹ́ pé ẹ wà nípò ẹni tí ó ti gbà fàfọ́lọ́run ìyẹn ni wípé

ittaqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ẹ páyà ọlọ́run ọba yín tó ṣe wípé khalaqakum min nafsin wahida látara ẹ̀ nìkan ẹṣu náà ló ti dá gbogbo yìí wa khalaqa minha zawjaha látara ẹ̀ nìkan ẹṣu yìí náà ló ti dá ìyàwó rẹ̀ tí ń ṣe ìyá ńlá wa Hawa wa bassa minhuma látara àwọn méjèèjì òun ọlọ́run ọba àlekẹ́lá òun fọ́n ká lórílẹ̀ rijalan kathiran

inna allaha kana alaykum raqiba dájúdájú òun ọlọ́run ọba àríkẹ́lá alaykum raqiba gbogbo ń tẹ́ ń ṣe pátá òun ọlọ́run ọba ń ṣọ́ يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وتو فواني آية أمي الله أبا عليك لان صفوا أقوى وتعبوا الله أبا عليك لان اتقوا الله وقولوا قولا سديدا ẹni bá ẹ̀yin tẹ́ gbọ́lọ́wọ́ bá lékẹ́ lágbọ́ ẹ páyà ọlọ́run ọba wa qulu qawlan sadida ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yín kó jẹ́ ọ̀rọ̀ tó tọ́ tẹ́ bá ṣe lé ọlọ́run ọba lá ní yóò ṣàtúnṣe àlámọ̀rí tó tẹ̀lé annabi sallallahu alaihi wasallam faqad rima irú wọn ni wọ́n ti jẹ èrè èrè tó gbọngbọ́n èrè tó tóbi wastikmalan li silsilati ar-rasail al-ilmiyya allati manna Allahu alaina bi isdari majmu'atin minha afa yi wọ́n ní àwọn tó ṣe àwọn tírà tó pọ̀ sẹ́yìn eléyìí wá jẹ́ ìkan nínú àwọn tírà tó ó pé àti àti kejì wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ara wọn أقدم لإخواني من المسلمين هذه الرسالة التي تتحدث عن أمر عظيم وني àwọn pírẹsẹ̀ntì fún gbogbo wa gbogbo ẹni tó bá ń ka tíra yìí àwọn pírẹsẹ̀ntì fún wa wípé tíra yìí ń kọ́ ó sọ̀rọ̀ ń pa nǹkan kan tó ṣe wípé in tó pàtàkì ó pàtàkì min umuri dinina in tó pàtàkì nínú ẹ̀sìn tí gbogbo wa ń ṣe ní ẹ̀sìn Islam kullu eh, kama huwa sha'nu ar-rasail as-sabiqa wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn tíra táwọn ṣe sẹ́yìn bákan náà àwọn tó pàtàkì náà ni nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí wọ́n lè lè jẹ́ kan nú ẹ̀ yaqfulu an kathiri minan nas yaqfulu anhu kathirun minan nas wọ́n ní ohun táwọn fẹ́ sọ̀rọ̀ pẹ̀ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ṣe kíni ló ṣe àìmọ̀kan lórí ẹ̀ wala yulquna lahu bala kódà wọn ò bìkítà lórí táwọn fẹ́ sọ yìí hata amet bihi albalwa látara àìbìkítà yìí àwọn ohun tí ò yẹ kó ṣẹlẹ̀ láburú ń wá ń ṣẹlẹ̀ sí àlámọ̀rí ẹ̀sìn àwọn èèyàn wa asbaha almunkar wa asbaha almunkiru alayhim fihi yunkaru alayhi inkaruhu wọ́n lóhun táwọn fẹ́ sọ̀rọ̀ lórí yìí ibi tá bá ti rí àwọn èèyàn tí wọn ò bìkítà báyìí lórí ohun táwọn fẹ́ sọ̀rọ̀ lé lórí tá wá ń pe àkíyèsí wọn kódà irú ẹni tó bá ń pe àkíyèsí báyìí náà làwọn èèyàn tún máa ń wọ́n máa ń fẹ́ kọ̀ fún wípé kí ló ń wí gan wal amiru lahum bima umirna bihi fihi yu'maru bil kaffi an amrihi wa yastaghribu itimaruhu wọ́n ní gbogbo bí tá bá ti ń perú àwọn àkíyèsí báyìí bọ́rọ̀ ti dà lẹ́yìn òní òun ni wípé àwọn èèyàn máa wá ṣe mọ̀ wípé a ah, ah, ṣó lè tó báyìí ni fàkọ́dà almunkaru ma'rufa walma'ruf munkara ohun tí ò dá ó wá di dáadáa lójú àwọn èèyàn èyí tó wá dá yẹn òun ló di àìdá lójú wọn wàlà haúlà wàlà quwwata illa billah kò sí agbára kan kò sí ìkápá kan àyàfi fún ọlọ́run bá nìkẹ́lá هذا الأمر يتعلق بأعظم شعائر الله بشعائر الإسلام wọ́n ní ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ìyẹn tí ń ṣe ìmá fi gàgá síwájú ẹni tí bá ń kírun ó ṣe náfìlà ní àbó ń kírun ọ̀ràn ni wọ́n lọ́rọ̀ yìí nínú ohun tó níbàṣepọ̀ pẹ̀lú àwọn ohun tí Islam dálé lórí ni التي لم يبق للمسلمين من دينهم إلا رسمها ohun tí islam wá dálé lórí ohun tá a rí wípé àwọn èèyàn látara ìbìkítà wọn súra kínní nìkan ni wọ́n mọ̀ àwọn ò mọ̀ àwọn ò gbàgbọ́ yé ìrun ọ̀hún gan fúnra rẹ̀ wọn ò yé rẹ̀ débẹ̀ súra rẹ̀ lásán òun náà ni wọ́n mọ̀ yẹn ni pé wọ́n sáà mọ̀ pé èèyàn máa ń nàró èèyàn máa kú èèyàn máa lọ ìforíbalẹ̀ kí ni ìrun dálé lórí kí làwọn àǹfààní tí ń bẹ ń bẹ kí ni tí máa bí fún yàn ẹni tí ò bá kí kí lọ̀rọ̀ rẹ̀ ṣe já síwájú ọlọ́run ọba gbogbo lè òye wọn ohun tá a fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan kan ni tó ṣe pé ní ìbáṣepọ̀ pẹ̀lú ìrun yìí as-salatu allati la hazzun fil islam liman tarakaha ìmá ìsí gàgá tàǹsọ̀ yìí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ìrun kíkí lélẹ̀ tó ṣe ó pé ẹni bá fi ìrun sílẹ̀ tí ó kí irú ẹni bẹ́ẹ̀ láhàzùn lẹ́hù ohun tá a fẹ́ lè sọ wípé kò nípín kankan níwájú ọlọ́run ọba àlékẹ́lá lẹ́yìn tó bá fìrún lẹ́yìn tó wọ́n fìrún lẹ̀ tí ó kì fa àwùdẹ̀tẹ̀ hàmídẹ̀tẹ̀ lè náà rọ fèsílẹ̀ ti bẹ̀yìn náà wà bẹ́yìn rọ̀bínà ونقيس ونقيسها على الأوامر الشرعية التي جاءت فيها فحسبنا أننا ندخل فيها وقلوبنا خارجها wọ́n ní nínú àwọn táàrí òun ni wípé irun yìí ọ̀gọ̀rọ̀ ń wọ inú òrun lẹ́ni tó ṣe wípé wọn ò fi ẹ̀mí sí irun tí wọ́n ń kí wọn ò bìkítà ń pa irun yẹn gan fúnra rẹ̀ wà nẹ́kìtù bẹ́ẹ̀ ní àìrí wà nẹ́kìtù بأيدينا أمام الخالق الرازق وأذهاننا وعقولنا تجري في مناكبها أما دون واجه الله ọkàn ó sì máa bẹ́ ń bò mí etí ó máa bẹ́ ń bò mí ojú wa ń gbà mí gan yóò máa bẹ́ ń bò mí ìyàtàlẹ́ akọ̀ fún ha fitnatul mal wal ahl wal walad wàwọ́síwáṣù wàwọ́síwáṣù ṣàyàfíì wọ́n ní ń gbà mí a wà lórí irun ohun tá ń rò fìtínà owó fìtínà ilé ayé fìtínà ti mọ̀lẹ́bí fìtínà táwọn ọmọ ń kó báyàn àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ìfẹ́ sí tí àṣetán ni a máa fẹ́ síyàn ní ọpọlọgbà mi kò ní jẹ́ a lè dúró ó ti yẹ ká dúró wájú ọlọ́run ọba lórí irun فلسنا في حاجة لما ينقص من قدر صلاتنا أكثر من ذلك لا ترى باي awari wípé a ní bùkátà sí ohun tí yóò jẹ́ kí ìrun wa kó túbọ̀ dúró dáadáa ká túbọ̀ lè rí ìrun wa ṣọ́ àti wípé àti irú àwọn بل لعلنا نبذل قصارى جهدنا لإصلاح تلك الحال ó wù wá ìgbìyànjú tó dálé lórí òun ni ó pé bóò láti ṣàtúnṣe ihun tó pàtàkì jù nínú àlámọ̀ríwá èyí tó ń ṣe ìrun alẹ́tìlá tí ó hùmẹ́dù fìlhálì wọlé màálì fanusọ́lì àwọn nǹkan yìí gbọ́yé ní àwọn nǹkan tí ó jẹ́ kírun owó dúró a padà máa kírun irun tó ṣe ó pé yóò máa ṣàfọ̀mọ́ ẹ̀mí wa wàtùkírù biha uyunana yóò máa jẹ́ tútù ojú fún wa ní irun yẹn wọ̀yẹ́rùgọ̀ biha malikana ọba wa tá ń sìn yóò máa yọ́nú sí wa tàbá lè rí irun yẹn kí bó ti yẹ ká kí فلنتعلم كيفية الصلاة رسول الله صلى الله عليه وسلم ونكوا بأنبتي كيرون ولنبتعد عن كل ما يبطلها أو ينقصها وقد سبق أن كتبت رسالتين فيما يتعلق بالصلاة وهما ونكوا قبل نبي سكين kájìnà sí gbogbo ohun tí máa bà ìrun jẹ́ tí ò ní jẹ́ kí ìrun lọ́lá wájú Ọlọ́run bá àbí bẹ́ẹ̀ kọ́ tí ó jẹ́ kí ìwọ̀n tí ìrùn wa ohun tó wọ̀n níwájú ọlọ́run ba tí ó jẹ́ kó kéré wọ́n ká wá kọ́ ohun tí ó jẹ́ kí ìrùn wa kó tẹ̀ṣù wọn níwájú ọlọ́run wọ́n látara báyìí àwọn kọ tíra méjì kan wọ́n ní orúkọ rẹ̀ kọ́tù fi sùjúdù nígbà wọ́n kọ́ lórí ìdájọ́ tí ń bẹ fún ẹni tó bá ṣe ìgbàgbé lórí wa man amman nas fali yukhaffif wọ́n tún kọ síra mi tó ṣe ó dá lórí pé gbogbo ẹni tí bá ń kírun fáwọn èèyàn kó máa kí ní fúfú yẹ wal yawm ma'a hadhihi risalati allati tata'allaqu aydan bis salati wa mawdu'iha yaduru hawla ahkami sutra wọ́n nílé ní o síra ilé ìtànká ohun tó dálé lórí òun náà ni ìdájọ́ tó bá ń kírun wàhíyà ma yada'uhu al-musalli amamahu kafasilin baynahu wa bayna man yamuru amamahu wọ́n ní ohun tá à ń pè ní sútúrọ̀ òun ni kéèyàn ó pé nǹkan kan síwájú ohun tá a gbé síwájú yìí iṣẹ́ tó fẹ́ ṣe fún wa ní wípé a ò fẹ́ kéèyàn kan kọjá níwájú wa bá ti kírun ṣùtá bá ti pé nǹkan síwájú báyìí yóò máa jẹ́ gàgá láàrin àwa àti gbogbo àwọn tó ń fẹ́ kọjá ẹni tí ó bá kọjá kó kọjá níwájú kíní ẹni èyí ṣe pé wájú ẹni tó ń kírun yóò ṣe kọjá اتخاذها واجب على على المصلي ام لا wọ́n ní ohun tàà fẹ́ gbé ẹ̀wò ó ní ó pé ṣé ìmá gbéyàgá ìsíwájú ara ẹni báyìí sọ̀rọ̀ ọ̀yàn ni àbí kìí sọ̀rọ̀ ọ̀yàn وهل يتخذها في كل مكان وعلى أي حال ام لا wọ́n ní ṣé gbogbo bí tá a bá ti ń kírun náà láti máa lo gàgá yìí ṣé gbogbo condition tá a bá wà tá a bá ń kírun náà láti lo gàgá yìí àbí bẹ́ẹ̀ kọ́ wàhálì almaru bẹ́yìnahu wà bẹ́yìnáha kámẹ́ni yamuru min wàrọ̀ ìhà àmìlà wọ́n là fẹ́ gbé yẹ̀wò sẹ́ni tó bá kọjá láàárín ẹni tó ń kírun àti ohun tó fi ṣe gàgá ṣé dájọ́ rẹ̀ bákan náà ni pẹ̀lú ẹni tó kọjá níwájú gàgá yẹn wọ́n máa hukmul murur bayna yaday musalli wọ́n ní kí ni ìdájọ́ ẹni tó bá kọjá níwájú ẹni tó bá ń kírun wahal wahal tabtulu as-salah aw yanqusu ajruha bil mururi bayna yaday la ṣé òun tá bá kí téèyàn wá kọjá wájú wa ṣé ládàá ìrun yìí ṣó àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn fata fẹ́ gbé ẹ̀wù òun náà lélẹ̀ wàhálì yẹ́mìnà olùmùsọ́lì mẹ́nmọ́rọ̀ bẹ́yìn ẹ̀yàdẹ́ yìí àmì yẹ̀tùrúkúhú yẹ̀mùr wọ́n ní sẹ́ni tó ń kírun ṣé yóò gbẹ̀ tó fẹ́ kọjá wájú rẹ̀ ṣé yóò gbà láàyè àbí yóò dì lọ́wọ́ kó má kọjá wájú òun gbogbo ilé náà ni a fẹ́ gbé yẹ̀wò wàhálì rúdálíkà kẹsì mímà sàtẹ́jì dúhú ayúhàlkọ́rì إن شاء الله تعالى في هذه الرسالة التي أدعو الله تعالى أن ينفع بها كل من قرأها وني أتي أوان كامينا توا نتراي توا قوكال فنقوا انتوا بما كا أوان تي وان بلون وبالك لا قد كيكي كاري كسان فاني ومما دفعني للكتابة فيها anni lama ajid man afradaha bi musannafin wọ́n ní nínú ohun tó máa ọkọ̀ tíra yìí òun ni wípé àwọn wò àwọn rí wípé àwọn ò tí ì rí kéèyàn kan kó sàdáyan rí tíra kan lórí ohun táwọn sọ yìí wọ́n ní látara báyìí eré ló mú àwọn táwọn fi ṣe ìgbìyànjú yìí wọ́yá àti ala kulli nafsin naam يجمل فيه القول ويفصله ويأتي على كل نقص فيكمله wọ́n ní àwọn ìtírí kéèyàn ọkọ̀ tíra tí ó ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ lórí sútúrọ̀ báyìí tí ó wà á pín sóríṣiríṣi ọ̀nà àbí bẹ́ẹ̀ kọ́ àwọn òtírí kéèyàn kan ó ṣe ìgbìyànjú lórí ohun táwọn ń sọ yìí ìyẹn tíra táwọn kọ yìí tọ́pìkì yìí kí ẹnìyẹn kó wá ṣe àwárí àwọn nǹkan tí yóò jẹ́ kí àwọn nǹkan tó lè jẹ́ kí àpọ̀yé kí ní ìkó mẹ́hẹ kẹ́niyàn wá ṣàwárí àwọn nǹkan báyìí kó wá kójọ sójú kan tí ó máa jẹ́ kí àpọ̀yé rẹ̀ kó pé wàlìkẹ́yì لكل مسلم قررت فيه ما قررته مدعما بالأدلة الصحيحة المؤيدة بكلام العلماء wọ́n ní ìpín kan gbogbo mùsùlùmí làwọn kọ̀ yẹn fún ìyẹn ni wípé àtẹni tí ẹni tí ò kìí ṣe àfáà òun lè léyìí wà fún nípín kan táwọn pín gbogbo mùsùlùmí yẹn kó lè general folk wọ́n ní ìpín kan táwọn pín tíra ìsí ó ń bẹ fún gbogbo orú àwọn èèyàn báyìí àwọn wá mú àwọn ọ̀rọ̀ wá ń bẹ̀ o àwọn ọ̀rọ̀ táwọn mú wá ń bẹ̀ àwọn fi ọ̀rọ̀ àwọn àfáà àwọn fi ṣe ohun táwọn gbára lé lédè tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ọ̀rọ̀ wọn àwọn fi ṣàlàyé ààyè yìí wà qismun li mutakhassisin fi hadha al-ilm ìyẹn ń bẹ fún àwọn tí wọ́n jẹ́ àfáà ناقشت فيه بعض المسائل التي اختل... التي اختلف فيها والتي تحتاج إلى شيء من التفسير لم أتمكن منه في القسم الأول wani ààyè kejì àwọn issues táwọn discuss ń bẹ̀ àwọn issues ní tó ṣe wípé kò ṣe é discuss láàyè àkọ́kọ́ bóyá nítorí nature àwọn tí wọ́n kàtà àkọ́kọ́ yàtọ̀ sí àwọn tí wọ́n ka ẹlẹ́ẹ̀kejì àwọn tàkọ́kọ́ ní gbogbo mùsùlùmí ni àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe pé kò ṣeé sọ fún gbogbo èèyàn wọn ò ní gbọ́ yóò dàbí ìgbà pé èèyàn kàn ní wọn lára ni so wọn láwọn discuss irú àwọn issues báyìí nínú ti ẹlẹ́ẹ̀kejì yìí وسميت القسم الثاني شبهات شبهات وردها wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀kejì àwọn pè ní àwọn nǹkan rújú àti èsì tó ń bẹ fún àlàyé àwọn ìrújú yìí ثم أوجزت مضمون الرسالة في الخلاصة التي في آخرها wọ́n ní ìparí tíra yìí àwọn ṣe àwọn sọ́mìrì kan síbẹ̀ وسميت رسالة أحكام السترة في مكة وغيرها وحكم المرور بين يدي المصلي wọ́n láwọn àkọlé tíra yìí ní ìdájọ́ ìmá fi gàgá síwájú ara ẹni yálà ní Makka ni àbí níbòmí náà tí ó ṣe Makka kí wá ní ìdájọ́ ẹni tó bá kọjá

iṣẹ́ táwọn ṣe ní eléyìí táwọn fi wá ojú rẹ̀ nìkan wà arújú àyẹ̀kúnà kọdìmọ́lọ́wọ́ aléyàbí àádẹ́lì àkọwàálì wa aṣòwàbíhà àwọn bẹ̀rẹ̀ wọn bákanáà kó jẹ́ wípé ohun táwọn sọ sínú tíra yìí ọ̀rọ̀ tó gún jù nínú ọ̀rọ̀ òun làwọn sọ gbogbo táwọn sọ síbí kó jẹ́ ọ̀rọ̀ tó gún jù ọ̀rọ̀ tó sì bá mú jù wa kama hiya aadati atlubu min kulli akhi nasihi naqd wọ́n ní gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣesí àwọn àwọn fàyè ilẹ̀ fún gbogbo ẹni tó bá katira yìí tó bá lésì tó àwọn fàyè gbogbo orú àwọn àkíyèsí báyìí fi mahabbatin wa ikha ẹni tó bẹ́ẹ̀ ṣe léyìí ó ń ṣe látara ìfẹ́ ó ń ṣe látara ìjọmọ̀ ọ̀yá ni fa hadafuna wahid bákanáà irú àwọn tó bẹ́ẹ̀ ṣe léyìí àwọn tó ṣe wípé ohun táwọn jọ gbàlérò nǹkan yẹn kan ṣó ni kí wá ní nǹkan náà ìmọ̀ àwọn ojú ọlọ́run bá kìrẹ́lá wa huwa ibadatullah afẹ́ lọ́run ni ń tájọ gbàlérò ní ẹni tó kọ tírà yìí àtẹni tí ó bá padà takò àníyàn wọn tó bá ti dá lórí sáfẹ́ sílọ́hun náà ni àwọn ni irú àwọn àkíyèsí báyìí àwọn àwọn fààyè gbá wafqan li awamirihi wa awamir rasulihi sallallahu alaihi wasallam la nata'assabu li ahadin ka'ina man wọ́n ní àwọn òsínú ẹni tí ìmáa ṣe ìtẹ̀lé fún àwọn èèyàn ní ìtẹ̀lé afọ́jú rárá ohun táwọn dúlé lórí òun náà ni kí ni ẹ̀rí ẹni tó bá fẹ́ correct àwọn bákan náà kóhun náà gbìyànjú kó jẹ́ kó dá lórí irú nǹkan báyìí bal nahrisu ala al-khair fi kulli makani òdodo là ń wá gbogbo àyè tó dodo wàsàlámù alaikum wa rahmatullahi wa barakatuh kíkẹ́ ọlọ́wọ́ bá alékẹ́lá kó máa bẹ fún gbogbo ẹni tí ó bá ka tíra yìí eléyìí jẹ́ mọ̀kọ́dímà tíra yìí ohun tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣí tíra náà kí ni wọ́n wá kọ síbẹ̀ máa já à fi amri nabi bí ti sọ́dí sọ́tọ̀rọ̀ lè kulli musallim báàbù kan lélẹ́yìí wọ́n ní ohun tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam lórí wípé a gbọ́dọ̀ mú gàgá gbogbo ẹni tó bá fẹ́ kírun pátá ó gbọ́dọ̀ fi gàgá síwájú ara rẹ̀ wọ́n ní àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wàlìdẹ̀lúwù mínà kìí ṣe pé yóò mú gàgá nìkan yóò so báàbù ta wà ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam lórí ìmá mú gàgá síwájú ara ẹni tàbá fẹ́ kí wọn ká tó wá súnmọ́ gàgá ìbákan náà àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ wan nahyu ani salati ila ghairi sutratin ẹ̀kọ́ tó ni àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ òun la fẹ́ kàbáyìí وقد قال تعالى ọlọ́wọ̀n bá lè kẹ́ láti wá pè wá sákèsí kan kí lákèsí ọ̀hún ó ní فليحذر الذين يخالف فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب عليم àfáà mú ayà ìwá wọ́n ní ọlọ́wọ̀n bá lè kẹ́ ń sọ fún wa kí gbogbo èèyàn gbogbo ẹni tí bá máa tako ànẹ́bì sallallahu an tusibahum fitna kí wọ́n ṣọ́ra fún fìtínà tó lè dé bá wọn látara ìmọ̀ ayapa annabi sallallahu alaihi wasallam aw yusibahum azabun alim àbí bẹ́ẹ̀ kọ́ ìjìyà tí ó padà wá dé bá wọn tí wọ́n bá gúnlẹ̀ sórí ìyapa so òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn fìtínà tí máa báyàn gẹ́gẹ́ bí ó ṣe wà ní ni wípé zeihu alqalb ọkàn a máa yẹ kó lójú ọ̀nà òun ló fà á Abubakar radiyallahu anhu tí máa sọ wípé ẹ̀rọ a máa bà wọn kóhun ṣe nǹkan míì bí ṣe ṣe ṣe nǹkan kan mi ó lẹ́rọ a máa bà wọn púpọ̀ kóhun ṣerú nǹkan báyìí nítorí wípé wọ́n gbọ́ yé wípé ìyapa sí ànábì báyìí ewu tó wà ńbẹ̀ ewu tó tóbi ni nínú ẹ̀ òun ni wípé ọkàn èèyàn ó lè yẹ̀ kó lójú ọ̀nà àfáà yìí mú àyà ìwá fún wa ni láti pè wá sákèèsí torí ohun tá a sọ̀rọ̀ lórí òun ni wípé ànábì pa aláṣẹ sallallahu alaihi wasallam ká mú gàgá síwájú wa tábà kírun ó pa aláṣẹ pé ká súnmọ́ gàgá yẹn ó tún kọ̀ fún wa pé ká kírun láì tó pé gàgá wà wájú wa. Àni Abi Sa'id al-Khudri radiyallahu anhu qala. Abu Sa'id al-Khudri radiyallahu anhu ó sọ báyìí. Qala Rasulullahi sallallahu alaihi wasallam idha salla ahadukum falyusalli ila sutratin. Wọ́n ní àrẹ́bí sọ wípé tẹ́lẹ̀ kankan nu yí wal yadnu minha tẹ́nì kankan ni yóò bá kírun kó kírun kó kírun sí iwájú gàgá kó gbé gàgá síwájú rẹ̀ kó kírun wàlìyẹ́dùnú mìíràn wàlà yẹ́dà áhàdàn yẹmúrù bẹ́yìnàhù wà bẹ́yìnàhà kó tún súnmọ́ gàgá yìí àṣẹ nínú ànábì ń pa wáyìí sallallahu tẹ́nì kankan ni yóò bá kírun kó kírun níwájú gàgá ni kó súnmọ́ gàgá yìí áhàdàn yàmúrù bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà ha kó sì má gba èèyàn kankan láàyè kó kọjá wájú òun láàárín òun àti gàgá tó fi síwájú tó fi ń kírun yìí kò gbọdọ̀ gbà kéèyàn kankan kọjá ń bẹ̀ ànábì pa wá láṣẹ yìí sallallahu alaihi fa in ànábì ní ká bá dà fa innahu shaitan ànábì sọ ó ní àṣeìtáàni ni nínú ẹgbàwà mi wà fi riwaya wà fi riwaya fa inna shaitana yamuru bainahu wa bainaha nínú ẹgbàwà mi ànábì ní ẹni tí ó bá mú gàgá báyìí tí ó sì súnmọ́ gàgá rẹ̀ báyìí tó tún wá gba èèyàn láàyè kó kọjá wájú rẹ̀ Ànábì ní a ni ó kọjá wájú rẹ̀. Now, wa a ni Ibn Umar qala, látọ̀rọ̀ Ibn Umar, òun sọ wípé qala Rasulullah sallallahu alaihi wasallam, ó pa wá mú a láìsẹ́ pé sútúrọ̀ wọn wájú wa. Ibn Umar radiyallahu anhu ó sọ ó ní qala Rasulullah sallallahu alaihi wasallam ànábì ní òjíṣẹ́ ọlọ́run ọba àdìkẹ́lá sọ wípé idha salla là la tusalli illa ila sutratin ànábì ní ẹ̀ gbọ́dọ̀ kírun àyàfi tó jẹ́ pé dàdá wọn wá jù wàlá tadà ahadan ó sì gbọ́dọ̀ gbà kéèyàn kan kọjá wájú rẹ̀ tó bá ti ń kírun báyìí fa iná àbà fálì tukọ̀ sílùú téèyàn kan máa wá pọ̀ tó ní àfikún wọn kọjá bá a jà fa iná máa hàn kọ̀rìn dájúdájú kọ̀rínù ìyẹn nínú àwọn àìjẹ̀mú ó wà lára ابن أبي حسمة عن النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم إذا صلى أحدكم إلى سترة فليدنو منها لا يقطع الشيطان عليه صلاته لا يقطع الشيطان عليه صلاته النبي صلى الله عليه وسلم تاني كقانو يبان كيو فليدنو tẹ́nì kankan tó yí bá ń kírun tó ń kírun ní ó fi gàgá síwájú rẹ̀ pẹ̀lú yẹ́ nomin ha tó súnmọ́ gàgá yìí dáadáa wàlá ẹ̀kọ́tọ́ òṣè ìtọ́nà aléyìí sọ́látọ̀ kó má jẹ́ sí àti ìtánì kó gé ìrun rẹ̀ kúrú wọ́n fi rí nínú ẹgbà wà ní ìdá sọ́lá kó fi sútọ̀rọ̀ síwájú rẹ̀ kó fi gàgá síwájú rẹ̀ wọ́n ní yẹ̀kùtẹ́rì mínà sútọ̀rọ̀ kó súnmọ́ gàgá yìí fa iná ṣètọ́nà yẹ̀múrù bẹ́yìnà yàdẹ̀ yìí nítorí pé àṣìtánì yóò máa fẹ́ kọjá níwájú ẹni tó bá ń kírun. wọ́n á ń tọ́lá hàdá kọ́lá kọ́lá wọ́n yóò sọ́lì ó ní kíkọ̀kan nù yín tí ó bá kírun kó mú nǹkan kan tó dà gẹ́gẹ́ bí mọ́ákẹ́ ọ̀rọ̀ ohun tí a máa gbégun orí ẹṣin ohun tó máa gbégun orí ràkúnmí tí wọ́n bá fẹ́ gun ràkúnmí tó wọ́n akọ́ pé sórí ẹ̀sìn yẹn ó lè jòkó sórí ràkúnmí yẹn ní rọrùn ohun tí wọ́n gbé sórí ẹ̀sìn yẹn jòkó lé ànẹ́bìnrin kéèyàn mú un tó jọba yẹn kó fi ṣe gàgá níwájú ara rẹ̀ tí ó bá kírun wà á ní Sabra ibn Ma'bad qala qala an-nabiy sallallahu alaihi wasallam ó ní ànábì sọ pé liyastatira ahadukum fi salatihi walaw bi sahnin kí kankan nù yí tí ó bá kírun kó fi nǹkan ṣe gàgá wájú rẹ̀ kódà kó jẹ́ pé ọ̀pọ̀ ọkọ̀ tí wọ́n máa jù náà lórí kó fi ṣe gàgá ní iwájú ara rẹ̀ tí ó bá kírùn wa ana aishata anna rasulallah sallallahu alaihi wasallam qala arihiqu alqiblata mama wa aisha radiyallahu anha wọ́n sọ wípé ànábì ní arihiqu alqibla ẹ ìyẹn ni wípé sútúrọ̀ tẹ́ bá lò ẹ dáadáa وعن بريدة نحو حديث سعد ابن حسمة وكذا عن سهل ابن سعد مثله وكذا عن جبير ابن متأم وهكذا ورد عن الصحابة أوسي الدواي فسوف النبي صلى الله عليه وسلم وني هكذا ورد عن الصحابة الكرام رضي الله عنهم الأمر بذلك ولما نبي سيسوى تنقى مسلمين لا شيء náà ni àwọn sàhábà pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀. a ní ibn umar qala wọ́n ní ibn umar a máa sọ wípé idha salla ahadukum idha salla ahadukum falyusalli ila sutratin waliyadnu minha kéìlà yàmúrù ṣèitọ́nù àmàmà wọ́n ní ìbùnú bàbá náà máa sọ tí èèyàn kankan ní bá fẹ́ tí o kó mú gàgá síwájú ara rẹ̀ o kó má jẹ́ ká ṣe ìtàn ó kọjá níwájú òun wà ń kúrò ti ibni ìyá ìkan náà àwọn sàhábí náà òun sọ pé kọ́ọ̀dà rọ̀ á umaru wà á na bẹ́yìnà ustuwanatai ó ní umar rọ́dẹ̀lá anhu ibn al-khattab ẹni ó ní umar ríun òun kírun ni àmọ́ tó ń sọ ní wípé òun dúró sáàrin pílà méjì bí òkú kan yìí àti eléyìí kíyàn wá wà láàrin méjì ó ìlà sùtúrọ́tì wọ́n ló wá ó ló wá fọwọ́ bù wọn lẹ́yìn ìpàpọ̀ báyìí ó wá wọ́ wọn lọ sí iwájú gàgá kan fàkọ́ọ̀là sọ́lì ilé ìhà wọ́n ní Umar radiyallahu anhu wá sọ pé kírun rẹ̀ síwájú kìíní قال الحافظ الحافظ ابن حجر ونوصوك أراد عمر بذلك أن تكون صلاة أن تكون صلاته إلى سترة wọ́n ní ohun tí umaru gbà lérò òun náà ní pé kẹ́niyẹn kó má jẹ́ tí ó máa kírun tí ò ní sídà kan wájú rẹ̀ òun náà ní tí ó ṣẹlẹ̀ láàrin ẹ̀ wà án muhammad ibn sirin qala muhammad ibn sirin òun náà sọ pé ra'a umaru ibn khattab rajulan yusalli laysa bayna yadayhi sutra fajalasa bayna yadayhi qala

ìṣesí náà so gbogbo tí ẹ̀yẹ pé Ibn Sirin kìí ṣe pé ó rí Umar sójú wọ́n ní ṣùgbọ́n Ibn Sirin ní àwọn ìsáàlù tó bá ṣe ó máa wà maqbul wọ́n nítorí wípé kò kí ń gba hadith lọ́wọ́ èèyàn àti kó jẹ́ pé síkọ̀ ni so ohun tó ṣẹlẹ̀ ní wípé Ibn Sirin kò bá láyé so kéèyàn má báyàn láyé kéèyàn wá sọ pé òun rí téèyàn ṣe ṣe mọ̀ pé ó jọ nígbà táwọn àkọ́kọ́ bá láyé ni so láàárín rẹ̀ àti Umar nǹkan kan ti dé tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ báwọn táwọn afá máa ń sọ ní pé wọ́n hadith bẹ́ẹ̀ fẹ́ gbà ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ ń bẹ wa tó ṣe wípé ọkàn balẹ̀ tí wọ́n bá gé sánàdì gé láàárín àwọn àti sọ̀hábí kò tí ì túmọ̀ sí wípé ọ̀rọ̀ tí wọ́n mú wò ní fẹsẹ̀ nílẹ̀ wọ́n gba ọ̀rọ̀ yẹn wá àwọn kì í gba ọ̀rọ̀ àyàfi lọ́wọ́ àwọn tí ọkàn balẹ̀ sí so ọkàn balẹ̀ sáwọn náà wọ́n sì gbà wípé èyàn kan máa wà láàárín àárín àwọn òkọ̀dákọ̀ rẹ̀ ni àwọn èyàn kan bẹ̀bẹ̀ Allahu falamma faraga qala lahu umaru wọ́n nígbà tó wá ṣe tán umaru wá sọ fún wípé idha salla ahad yusalli ila sitratin la yahulu ash-shaytanu baynahu wa bayna salatihi tẹ́ bá fẹ́ kíhùn tí èèyàn kankan ní bá fẹ́ kíhùn ẹ máa kíhùn ẹ kó jẹ́ pé sútúrọ̀ ń bẹ wájú yín umaru ń sọ báyìí fún ẹnìyẹn so gẹ́gẹ́ mo ṣe sọ wọ́n mú àwọn àlàyé tó pọ̀ wá ní ibi wọ́n ní illa anna ibn sirin lam yudrik umara wọ́n ní wal atharu as-sabiq yashhadu lahu wa qad qala ibn abd al-bar fi tamhid وكل من عرف أنه لا يؤخذ لا يأخذ إلا عن so àlàyé yẹn ti lọ síwájú sí mọ́kànlí kí n ká àárín وروي عن ابن مسعود أنه قال لا يصلون لا يصلي نعم لا يصلون أحدكم وبينه وبين القبلة فجوة لا يصلي لا يصلي أحدكم وبينه وبين القبلة فجوة wọ́n ní ibùn masúdà máa sọ pé èyàn sáfánà yóò wọ́dọ̀ fíhun kó wá jẹ́ pé kò sí nǹkankan wájú rẹ̀ ó kọ̀ ń kírun ni kìí ṣe kó gbé nǹkankan síwájú ó fi an yusalli rajul ìlà ghayri sutra wọ́n ní nǹkan mẹ́rin òun ni ohun tí máa fi hàn pé èèyàn ò bìkítà nípa ìrun kíkí ké èèyàn ò gbàgbọ́ yé ìrun kíkí nǹkan mẹ́rin ni máa fi hàn àkọ́kọ́ nú ẹ̀ òun ni pé àyùsọ́lìyà àrọ́jú ìlà ghayri kéèyàn ó kírun kó má ti sútọ̀ síwájú ẹ̀ ó túnmọ̀ sí pẹ́ni ò gbọ́rùn yóò kò gbọ́ so wọ́n sọ ilé ila qawlihi aw yasma'u al-munadi thumma la yujibuhu wọ́n ní wọ́n sọ wípé àkọ́kọ́ òun ni kéèyàn ó kírun kó má fi gàgá síwájú rẹ̀ ó túnmọ̀ sí yóò ẹni kéèyàn ó pọ́ kí olùpèpè pèpè kó má dìde ńlẹ̀ so wọ́n nílò ẹni bẹ́ẹ̀ ó ń fi ń hàn wá ní ó pẹ́ ẹni yẹn kò mọ̀ pàtàkì irun kò mọ̀ tí òun dálé lórí kò mọ̀ di bàbá rẹ̀ wàkádà wárọ́dá anìtàbíì rahimahumullah ìrẹ̀zọ́mù an yusalli rajul ila ghayri sutra wọ́n ní bá wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ aṣọ alánẹ́bí pàṣẹ ó kọ̀ ó pàṣẹ ká mú sútúrọ̀ ó pọ̀ fún wa ká má kírun àyàgbẹ́ sútúrọ̀ wọn àwọn àdìwà àwọn sàábé náà ṣe bẹ́ẹ̀ wọ́n ní àwọn tí wọ́n tún tẹ̀lé أن يصلي الرجل في المسجد والناس يمر بينه بين يديه wọ́n ní nǹkan márùn ní máa fi hàn wípé èèyàn ò gbàpọ̀ yé kò mọ́ bàbàrà tí ń bẹ fún ìrun àkọ́kọ́ táwọn náà dákọ̀ ní pé ó ń kírun àwọn èèyàn sì ń wájú rẹ̀ ìyẹn ní pé ó kírun kò sí sútúrọ̀ wájú ẹ̀ gbẹ́ni yẹn nǹkan òye hadani allahu wa iyak wọ́n ní ẹwájá àjọ wò kọ́lọ̀wọ̀n bá ìlúkẹ́lá kó tọ́ emi àtẹ̀yìn sọ́nà kayfa atat al'awamiru minan nabi sallallahu alaihi wasallam wọ́n ní ká wo gbogbo àwọn ta tá a kó wá tánàbí sọ̀rọ̀ alẹ́bì anẹ́bì wọ́la ń sọ̀rọ̀ to ẹni tó ṣe ẹni tó ṣe pẹ́ta wá ti tẹ̀ láti ẹ̀tí ẹ̀ a ti tẹ̀ láti ọlọ́run ó wá mú àwọn àṣẹ wá rẹpẹtẹ lórí ohun tá ń sọ yìí wà máa yá ń tí mú anil hawa in huwa illa wahyu yuha ànábì tó ṣe pé sọ adé ọpọlọ ló fẹ́ ká ṣe ká máa ká sì máa fi gàgá sí iwájú ara wa wà kẹ́yìfà بما أمر به حتى أن عمر رضي الله عنه الخليفة الراشد الذي هو من هو débi wípé àwọn sàhábà náà àtẹ́tọ́rẹ́ bí fi lọ́lẹ̀ àwọn náà mú oró débi wípé Umar Umar ta àmọ̀ ẹ̀ náà ni ìyá ti lè sọ̀hábí yìí jẹ́lì wọ́n huwa yusalli ó rí sàábì míì tó ń kírun fàyàkùnmù bí kọfáàhù ó fọwọ́ pa amúlẹ́yìn ọrùn líyún níhì ilẹ̀ asútọ̀rọ̀ tì ní yùsọ́lì ilẹ̀ yà débi kó fi tì í lọ síbi ohun tí ó fi ṣe gàgá láàrin ara rẹ̀ àti sútọ̀rọ̀ wọ́n ní káwò tí ó bá fi ṣe pé kí ní pàtàkì ni wọ́n zo ilà ibnu mas'ud kayfa qarana صلاة الرجل إلى غير سترة مع سماع المؤذن ثم لا يجيبه السامع wọ́n ní ká tún wo ohun tí Ibn Masud ṣe Ibn Masud ìgbà tó ń fẹ́ sọ̀rọ̀ sútúrọ̀ ó ṣe àfiwé ẹni tí ò mú sútúrọ̀ àti ẹni tí ò jẹ́ pé èrún ó fi wọ́n wéra wọn ká jẹ́ pé èrún àwọn náà mọ́ dálẹ́ iṣẹ́ ló ń ṣe òun bí òun ó kó àwọn ọmọjọ kí wọ́n kó igi jọ kí wọ́n lọ dáná sun ilé lórí àwọn tí wọ́n wà nílé wọ́n pèrún ò jáde látara bó ṣe jẹ́ wípé ìmá jẹ́ pèrún bó ti pàtàkì tó Ibn Mas'ud ní ó wá ń sọ̀rọ̀ sútúrọ̀ ó ń sọ̀rọ̀ kéèyàn máa fi gàgá síwájú ara rẹ̀ lórí ìrun sí ẹ̀ǹkí ó wá ti ń wé ẹni tó tán pè ń wájú ẹ̀ tí ò jẹ́ pè ó ń fi wọ́n wúra wọn wọ́n ní káwò tó káwò èyí sí gbogbo kìíní eléyìí yóò máa jẹ́ kó yé wa wípé nǹkan pàtàkì òun náà ni ọ̀rọ̀ yìí wọ́n amúrù nàbí sallallahu alaihi wasallam yufidul wujub wọ́n wá sọ fún wa wọ́n ní tánàbí bá pàṣẹ àṣẹ ànábì nìí ọ̀ràn ọ̀yàn ló tọ́ka sí ó ti kó ní pé tó bá wù mí màá ṣe tó bá wù mí mi ò ní ṣe rárá o tánàbí bá pàṣẹ sallallahu alaihi wasallam so àṣẹ yìí ó ti dọ̀ràn ọ̀yàn lé wa lórí ẹni tó bá pàṣẹ lẹ̀ ohun tánàbí pàláṣẹ tó bá fi ilẹ̀ tí ò ṣe ó ti dẹlẹ́ṣẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn amru nabi yufidul wujub إذا لم يكن هناك قرينة تصرفه عن ذلك lókùn ìgbà táì tí rí ọ̀rọ̀ lókùn ìgbà táì tí rí ọ̀rọ̀ tí ó gbé àtẹ́yẹn kó láṣẹ tí ó wà sọ di ohun tá a gbà yín níyànjú ká má pè jù wá Ànábì sallallahu alaihi nínú ẹgbà wá kan ó ní salli qabla al-maghrib salli qabla sọ́lẹ̀ kọ́bùlẹ̀ maghrib liman sha'a ẹkírun ṣáájú kẹtó kí maghrib ẹkírun ṣáájú kẹtó kí maghrib ẹkírun ṣáájú kẹtó kí maghrib wà ní fẹ́ tó bá fẹ́ mẹ́ta méjì àkọ́kọ́ tó sọ ẹkírun ṣáájú kẹtó kí maghrib yìí àṣẹ ni tó bá ṣe kó dánú bí lórí ẹ̀ a máa gbọ́ yé sí wípé ó ti di ọ̀ranyàn ṣùgbọ́n gbà tó wá fi kún pé liman sha'a ẹni tó bá fẹ́ so eléyìí ó ti mú àwọn ẹ̀yẹ wá síbi ń tá a fẹ́ ká ṣe tí irú nǹkan báyìí lórí àṣẹ tánàbí bá pa a máa jẹ́ pé kíní yẹn kọ́ yóò máa jẹ́ ọ̀ràn yẹn wọ́n wá ní gbogbo tá a kà fún alátẹ̀ nǹkan lórí sútọ̀ yìí àṣẹ tá a kà fún wa yìí a yìí tí ì rí nǹkan tó mú àṣẹ ìkó lórí àṣẹ tó jẹ́ ولا قرينة لا قرينة هنا إطلاقا وانا يقول سنك كان تاري تموى سيكون بفوا لوري انتان يعني يقول إمام سترو بل إنما نقلناه عن أهلاه الصحابة الذين لا مخالف لهم صريح جدا في عملهم بذلك wọ́n ní wọ́n tàṣẹ̀ tó rí ní wípé ìṣesí àwọn sàádé tààtú fi kún àṣẹ yìí ó tún fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ sí fún wa ní pé à bí kí ní ìṣeré nìyẹn kọ́lá aṣàukani alimamu aṣàukani wọ́n lọ sọ wípé wọ́n ní hadithi yóò ohun tó ń tọ́ka sí fún wa ní wípé ṣúgbọ́ ọ̀ràn èèyàn ni ẹni tí ò bá ṣe ń kọ́ yóò máa dẹ́lẹ́ṣẹ̀ o yóò àyídù hadithu abi Hurairah hadith Abu Hurairah ó tún fẹ́fẹ́ rẹ̀ nílẹ̀ wà hadithu Sabra ibn Ma'bad al wujida ma yasrifu فإن وجد ما يصرف هذا الأوامر عن الوجوب إلى الندب فذاك wọ́n ní ṣùgbọ́n tàbá wá rí nǹkankan tó gbé àṣẹ ikú tó mú wálẹ̀ gẹ́gẹ́ bí àpòjúwe ta ṣe lẹ́nkan wọ́n ní a sọ ó pẹ́tò ó ti kú lórí àṣẹ ṣùgbọ́n lórí ohun tá à ń a ò tí ì ohun tó jọmọ́ bẹ́ẹ̀ نعم ثم إن أول من التزم هذا الأمر الشرعي الذي دل عليه اسم تاركه, تاركه مطلقا ووجوب فعله مطلقا ما سقناه من الأدلة عن النبي صلى الله عليه وسلم وني أقوكو يعني تيو فسيرين يعني لكم أوكو كم مسطرة أبي فين فني تيو بمسطرة وني أقوكو يعني تيو فني لكم هنا يعني عن النبي صلى الله عليه وسلم كما سيأتي في الأبواب الآتية من كونه صلى الله عليه وسلم كان تحمل له عنازة tansibu bayna yadayhi fi asfarihi wọ́n ní ohun tí ó máa jẹ́ ìgbóhun tàà sọ yìí á padà wá kà níwájú nígbà tó ṣe ó pé ànábì tó bá ń travel sallallahu alaihi wasallam tó wá fẹ́ kírun wọ́n máa fi ọ̀pá ọ̀pá bí onírin báyìí wọ́n fi síwájú rẹ̀ tí ó bá kírun wọ́n lélẹ̀ yìí ó ń júwe fún wa ní wípé tí ó bá kí ń ṣe wípé ohun tí à ń sọ yìí ó jẹ́ ọ̀ràn ni àbí ẹni tí ò bá ṣe ẹnìyàn ó kó tẹ́sẹ̀ ni ànábì ò ní máa ṣe léèrè gbogbo gbà sọ́lọ́ àrùsọ̀lọ́ wà kánà bayna musallahu wà bayna jìdár mama rusha wọ́n ní bákan náà àwọn ìgbàwá wá tó sọ fún wa wípé láàárín òun àti mọ́sálásí tó ti ń kírun yẹn ní mọ́kà ògiri ń bẹ láàárín òun àti láàárín ànábì àti kàábà ní ògiri mẹ́ ní àárín wọn wọ́n ní àárín gáàpù tó wà láàárín ànẹ́bí àtògiri wọ́n ní ohun tó lè gba bí ewúrẹ́ kọjá tó wúrẹ́ kọjá òun náà ní gáàpù tó wà láàárín àwọn méjèèjì ومن تحريه الصلاة عند الأسطوانة wọ́n ní bákanáà gẹ́gẹ́ bó ti jẹ́ pà nẹ́bí a máa gbìyànjú kó ṣe ó pé tí ó bá kírùn ìmà kó kírun sí kólọ́mbà ìyẹn ní pébí pílà àbí kó kírun sógi ó máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo gbà wa min salatihi ila rahilatihi bákan náà ìrun tó kí lélẹ̀ tó fi nǹkan ọ̀gùn rẹ̀ tó fi ṣe sútúrọ̀ àárín yẹn náà wa min salatihi sọ fún ó kírun ní kàábà ní ìrùn tó kí ní kàábà yìí láàárín òun àti ògiri kàábà ìgúnwọ́ mẹ́ta ìyẹn ní pé láti ọmọ wọ́n dé ìgúnpá báyìí òdiwọ̀n rẹ̀ mẹ́ta náà ló wà láàárín òun àti ògiri kàábà wọ́n àárí ẹgbà wọlé náà kó má dàrú wọn lọ́wọ́ yóò máa jẹ́ gáàpù tó lè gba ewúrẹ́ kọjá nísìn àdúwà sọ wípé gáàpù tó wà láàrin wọn àti kàábà ní ó dà bí ohun taa lè sọ pé ọwọ́ mẹ́ta báyìí láti ìgúnpá wa wá síbi ọrùn ọwọ́ báyìí ní ìdá mẹ́ta rẹ̀ eh, kò tí ìtakora sọ lórí ni wípé èyí tó kéré jù nínú àlàfo ó fi ilẹ̀ ewúrẹ́ tá a sọ ẹ̀ èyí tó wá pọ̀ jù fi ilẹ̀ òun ni ti ọwọ́ mẹ́ta yìí tó kó má dàrú wàhálà kulluhu misdakun misdakun qawlihi ta'ala wọ́n ní gbogbo ilé ìtawà sọ pàdà ní ìṣe yìí ó sọ ó pàṣẹ ó kọ̀ òun fún ẹ̀ ṣe wọ́n ní gbogbo ẹ̀ pátá ó fi ń yé wa bánàbí ṣe dún nímọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba àlekẹ́lá ọ̀rọ̀ owó wà máa uridu an ukhalifakum ila ma anhaakum anhu wọ́n ní ayà yìí ọlọ́run bá lékẹ́lá ó ń sọ nípa ìkánná àwọn òjíṣẹ́ lélẹ̀ tó ṣe pé ó bá gbogbo wa náà wí ànẹ́bì lo ayà nínú bó ti lò òun náà gbogbo àlàyé ń ṣe látẹ̀ nǹkan kí láyà sọ ayà yìí ni ma ukhalifukum wà máa orí ìdò àni ọ̀kọ̀lẹ́fọ̀kù èmi ò fẹ́ kó ṣe wípé ohun tí mo kọ̀ fún yín èmi ò máa wá ṣe wà máa orí ìdò àni ọ̀kọ̀lẹ́fọ̀kù ìlàmá àníhákùn àníhù mi ò fẹ́ kó jẹ́ wípé ohun tí mo ń kọ̀ fún yín òun lè ní wá ń ṣe wọ́n ní látara báyìí a rí pé ṣe sí àníbẹ̀ṣọ́lọ́sọ́lá ó pa wá láṣẹ ó kọ̀ fún wa àyíkó òun náà ṣe kí ni ó má ṣe iṣẹ́ ó mẹ́kọ̀ yìí ó jìnà sí wa qala Ibn Khuzaymah Ibn Khuzaymah wọ́n sọ wọ́n ní wa qad zajara sallallahu alayhi wa sallam an yusalli al-musalli illa ila ànábì ó lẹ́jú kókó lórí kíyàn ó ṣe kíyàn ó kírun láì fi sútọ̀ síwájú yóò ṣe wá jẹ́ pé ìtànàbì lẹ́jú kókó lé lórí tí ò nífẹ̀ẹ́ sí kíyàn ó ṣe tó pọ̀ náà lówó máa wá ṣe wọ́n ní rárá ànábì ò ní ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wa ولا يثبت من طريق صحيح ولا مغمز فيه أن صلى الله عليه وسلم صلى إلى غير سترة wọ́n ní àlérí hadithi tó fẹsẹ̀ nílẹ̀ kódà àlérí dọ̀ífù gan hadithu sahih àlérí hadithu dọ̀ífù gan àlérí tó sọ fún apá náàbì kírùn kò sí súnmọ̀ wájú rẹ̀ qala Shafi'i al sọ فكل كلام كان عاما ظاهرا في سنة رسول الله صلى الله عليه وسلم فهو على ظهوره وعمومه حتى يعلم حديث ثابت عن رسول الله صلى الله عليه وسلم بأبي هو وأمي يدل على أنه إنما أريد بالجملة العام في الظاهر بعض أريد بالجملة العام بالجملة العامة في الظاهر بعض الجملة دون دون بعض wọ́n ní alimamu Shafi'i àwọn sọ fún wa ní wípé tàbá ti rí ọ̀rọ̀ tó ṣe wípé ọ̀rọ̀ yìí ó jẹ́nẹ́rà àṣẹ ni tó ṣe pé ó jẹ́nà ọkùn tó pọ̀ sínú táà ìdẹ̀ tí rí ọ̀rọ̀ míì tó sọ fún àwọn pé nínú ohun tí nǹkan jẹ́ lára epo sínú o àti ìṣà ilé ẹlẹ́sà ń bẹ̀ ó ti bọ́rí kò ń bí àṣẹ gbogbogbò yìí wọ́n ní a máa lo àṣẹ yẹn náà lórí gbogbogbò náà ni tó àwọn ṣe àlàyé fún wa fa'ana anasin ثم ثم كان أول من التزم بهذا الأمر بعد النبي صلى الله عليه وسلم صحابته الكرام الذين عرفوا بإعظامهم لأوامر النبي لأوامر النبي صلى الله عليه وسلم wọ́n ní lẹ́yìn ànábì àwọn tó ń tún mú àṣẹ ìlọ́kùnkúndùn tí wọ́n ò fi ṣeré òun náà ni àwọn sọ̀hábà àṣẹ pé kí ni àṣẹ pé kí ọ̀ràn èèyàn ní ká mú sútúrọ̀ a sì gbọ́dọ̀ kírun àyàfi kí wọn wájú wa faqad تنفيذا لها وما ذلك إلا لإخلاصهم في محبة رسول الله في محبة الله ورسوله صلى الله عليه وسلم وصدقهم به واني أوكي أقع سيع نبي صلى الله عليه وسلم بقوا عليه صلى وما عدلوا له الإنسان يبقى ولا شيء وما عموا سيري شيء ولا ليه ليه سيري وانتون دالي لوري هنا ني àfọkànsìn tí wọ́n ń sin Allah subhanahu wa ta'ala àti ìfẹ́ tí wọ́n ní sí Allah subhanahu wa ta'ala àti ìfẹ́ tí wọ́n ní sí Ànábì sallallahu alaihi wasallam ó wá kọ́ fẹ́mi àtẹ̀yìn náà kákọ́ sí àwọn wọ̀nyí nítorí pé ìmá tẹ̀lé àṣẹ Ọlọ́run ìmá tẹ̀lé àṣẹ Ànábì dé ògbóngbó bí eléyìí in tó òun ni wípé a nífẹ̀ẹ́ rẹ̀ ó ń júwò pa nífẹ̀ẹ́ ọlọ́run ó ń júwò pa nífẹ̀ẹ́ ànábì ó ń júwò wípé ẹ̀sìn tá ń sìn à ń sìn tẹ̀lítẹ̀lì torí pé ohun tá ń sọ yìí ẹlòmí àmà wò pé só tó báyìí ni èèyàn kírun kò fi sútọ̀ síwájú rẹ̀ kí wà ní wàhálà òun la wá ń sọ̀rọ̀ láti ní wákàtí kan sí látàárọ̀ yìí kápọ̀ kírun lásán kápọ̀ kírun bẹ̀ yẹn kó má sí nǹkan wájú wa só tó bẹ̀rẹ̀ ni so àwọn sàábò rí bẹ́ẹ̀ káwa náà ká tọ ojú ọ̀nà tí wọn ojú ọ̀nà pé kí èèyàn máa kojú bí ń ti àṣẹ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ti pè wá sáké ìsílẹ̀ nǹkan wípé kéèyàn ó yapa ànẹ́bì ewu ń o ewu ń o ewu tó wà ń ewu tó ní agbára ni o òun lọ́lọ́wọ́ bá rí gẹ́lá sọ fún wa o falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitna aw yusibahum adhabun alim gbogbo ẹni tí bá máa yà pa àṣẹ ànẹ́bì kan ṣọ́ra o fìtínà ó dé bá wọn o wọ́n ṣàlàyé fìtínà yẹn ó lè bí kí ọkàn ó yẹ̀ kó lójú ọ̀nà o ẹ bá lọ́wọ́ fìtínà yẹn ó lè bí pé kọ́kàn ó yẹ̀ lójú ọ̀nà ìyà ó ń bẹ fún gbogbo ń bá sí ànẹ́bì lọ́jọ́ gbogbo tó látara báyìí a ò ní rí àwọn sàhábà àyàfi lẹ́ni tí ó ń tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wa sallam فعن أنس رضي الله عنه قال أنس صفوها رضي الله عنه أنس بن مالك لقد رأيت أصحاب النبي صلى الله عليه وسلم يبتدرون àtẹ̀wárì indal maghrib ó ní òun ti rí tí àwọn sọ̀háábé ànẹ́bì sallallahu alaihi wasallam tí wọ́n máa sáré wọ́n máa sáré tètè láti múrùn wá lẹ́yìn òpó nínú mọ́sálásí ṣáájú kí wọ́n tó kí maghrib ana sọ́rọ̀ jẹ́ láàrin ó ní òun rí àwọn sàhábà lẹ́ni tí máa tètè mú náfílà wá ṣáájú kí wọ́n tó kí madrid náfílà yìí wọ́n máa wá ń kí síwájú òpó mọ́sálásí ni hatta yakhruja an-nabiyyu sallallahu alaihi wasallam wọ́n á ṣe léyìí tánàbí òfin jáde tó fi wá kí madrid ni sallallahu alaihi wasallam wọ́n fi riwaya wa hum kadhalika yusalluna rak'atayn qabla al-maghrib ó ní nínú ẹgbà wá kan ó ní bí wọ́n á ti máa ṣe lélẹ̀ tí wọ́n fi kí rákà méjì ṣáájú kánàbí tó jáde wá kí mágírìbì fún wọn sallallahu alaihi wasallam fàhádà anẹ́sùn wọ́n ni anẹ́sùrẹ́ o ìyá kí anẹ́sọ̀hábà ó mú àlàyé wá fún wa lórí ohun àsìkò tó wà láàrin àsìkò tí wọ́n pè wọ́n magrib àti àsìkò tí wọ́n kì àsìkò tó ṣọ́ọ̀tì gan ni bó ṣe wá ṣọ́ọ̀tì tó yìí àwọn sàábẹ́ á sáré wọ́n sáré múláka méjì wá tí wọ́n bá sáré múláka méjì wá yìí wọ́n wá ní kí wọ́n kì lẹ́yìn òpó wọ́n ní sahabi mi al'aswad ó ní òun rí tí umar rọ́dì aláàánú yìrọ́kìlù aláàzà òun náà mú ọ̀pá bí ọ̀pá onírin báyìí ó gbé síwájú túnmọ̀ sọ́lá ilé ha ó wá ń kírun ní direction ibi tí ọ̀pá yẹn wà wọ́zọ́ àánú tàmúrú bẹ́yìn àyàdẹ̀ yìí wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó sì kí ni ó kọjá ní iwájú rẹ̀ radiyallahu ta'ala anhu so gbogbo eléyìí ó ń júwe fún wa ọwọ́ tí ànábì fi mú kìíní ọwọ́ tí àwọn sàábà tí wọ́n fi mú ọwọ́ tí àwọn tábìlì táwọn náà fi tí wọ́n fi mú wa aidan warada àni tabi'in ihtimamihim bi amri sutra wa hirsihim ala salati ilayha náà ká tún mú ìkan wá nínú tí ń júwe fún wa wípé àwọn ẹni rẹ̀ àkọ́kọ́ tí ti sọ̀rọ̀ wọn sallallahu alaihi ńgbà tó ń sọ̀rọ̀ al-qurunul àwọn ìjọ èèyàn tó ṣe wípé òun ó ní wọ́n lọ́lá jùlọ nínú náà náà wà ó ní àwọn tó bá wọn lùgbà àwọn àtàwọn tó tẹ̀lé wọn nílẹ̀ ẹgbàwà mi àtàwọn tó tẹ̀lé àwọn yẹn náà nínú wọn wá ní ńlá tí mú àwọn ẹgbàwà wáyé àwọn ìṣesí tó ń júwe sí tó ń júwe fún wa ohun tá ń sọ ọ̀rọ̀ sútọ̀ àwọn òmú ní òbí sàwẹ́wà wàhálì Ibrahim ibn ينيخ بعيره فيصلي إليها إبراهيم ابن عبد الأعلى تابعي أني أوري سويد ابن غفلة في طريقه أولو أوري سويد تابعي لوجو أنا مكة أنسري أجوني وواقع ديه أباتيهم ينيخ بعيره أولو مواقع من رواليه ó wá fi ràkúnmí ó fi ṣe gàgá láàárín ara rẹ̀ àti ìrun tó ń kí so eléyìí àti àwọn tàbí kàtíwájú ó ń jùwé fún wa wípé ọ̀rọ̀ sútúrọ̀ yìí kìí ṣe nǹkan awẹ́wà kí wá ní àǹfààní tí a lè sọ wípé ó ń bẹ́nu kíyàn ó tẹ̀ láṣẹ yìí wọ́n ní nínú rẹ̀ ọlọ́ọ̀bá ríkẹ láti sọ fún wọn pé wà kọ̀dì wà máa kana lil mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim ọlọ́ọ̀bá ríkẹ láti sọ fún wa wọ́n ní kò àtòjíṣẹ́ rẹ̀ tí wọ́n bá ti pàṣẹ kò lẹ́tọ̀ọ́ fún mùmìnì lọ́kùnrin àbí lóbìnrin àyẹ̀kún lahumul khiyar káwọn náà láwọn ní ohun tó yapa sí ń tọ́lọ̀ ọba àríkẹ́ lásọ ẹ̀ rárá kò lẹ́tọ̀ọ́ ìmá tẹ̀lé sútúrọ̀ ìmá mú sútúrọ̀ àwa ń bẹnu ẹni tí ò yapa àṣẹ ọlọ́run a ń bẹnu ẹni tí ò ṣe kíni tí ò yapa àṣẹ ọlọ́run ọba àdékẹ́lá wa qala ta'ala an rasulihi ọlọ́run ọba àdékẹ́lá tó ń sọ fún wa nípa òjíṣẹ́ rẹ̀ wa in tuti'uhu tahtadu wa ma 'ala ar-rasuli illa al-balagul mubin ọlọ́run ọba ìgbà yẹn lẹ́ẹ̀jẹ́ tó wà lójú ọ̀nà ọmọ tó túbọ̀ sí pé àǹfààní tí ń bẹ́nu kéèyàn ó tẹ̀lé ìmá músútó ọba àti sí lálàyé òun ni wípé a máa bẹ́nu ẹni tó ṣe kíni tó wà ní ojú ọ̀nà ọmọ wa qala ta'ala ọlọ́run bá jẹ́ wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n mú àṣẹ tí òjíṣẹ́ mú wá fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ìbájẹ́ kí wọ́n mú ṣẹni làkánà khayran lahum eléyìí ló dáa fún wọn jùlọ wà ashadda tafbita eléyìí ìmá mú àṣẹ yìí ró òun ni ó jẹ́ kẹsẹ̀ wọn múlẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn nígbàtí àyà wà in tubdu ma fi sudurikum àwòtòfóhù yóò há síbi kúmbìhìlà ńgbà Ọ àyà yìí sọ̀kalẹ̀ ó dá àwọn sàhábà láàmú ọlọ́wọ́ bá yẹ̀kẹ̀lá sọ́nà àìwà yìí túbìdù máa fi sùdúrìkùn àwòtòfóhù yóò ohun tó wà nígbà àyà o èyí tó ẹgbẹ́ jáde àtìlẹ̀ tó wà nígbà àyà gbogbo ẹ̀ pátá bó ẹwà àti ìsinmi lórí ẹ̀ ńgbàtí àyà kalẹ̀ ó dà wọn láàmú àwọn lọ́gbà nàbí sọ́lọ́ o ti ń pa wá láṣẹ eléyìí ah, ó lè orí ẹ̀mí ló wà àìtí ìṣe gan ọlọ́run lóhun ó tún ló ti wà pé ẹwà jẹjọ lórí ẹ̀ ànábì wa dùn ẹ̀rẹ́ ìṣọ́lá àṣọ́lá ó ní sẹ́yìn fẹ́ dà gẹ́gẹ́ bí àwọn èèyàn Musa tí wọ́n sọ pé sẹ̀mí iná wà àṣọ iná wọ́n àwọn gbọ́ ṣùgbọ́n àwọn òṣèké àwọn òtẹ̀lé sẹ́yìn fẹ́ jọ wọ́n ni ó ní ẹ̀yẹ máa sọ wípé sẹ̀mí iná wà àtọ́ àná gufranaka rabbana wa ilayka al ẹ̀yìn ẹ máa sọ yẹn wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn sàhábà wọ́n bẹ̀rẹ̀ sí ní pé gbólóhùn yìí sami'na wa ata'na ghufranaka rabbana wa ilayka al-masir wọ́n ní wọ́n pè é títí tá àwọn fi tutù fún gbólóhùn yìí ń dẹ́ ìyẹn ọlọ́run bá àríkẹ́lá wá sọ ayà kẹlẹ̀ rabbana la tu'akhidhna in nasina aw akhta'na rabbana wa la tahmil alayna isran kama hamaltahu ala alladhina min qablina ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصونا على القوم الكافرين ṣe mọ̀ pé lẹ́yìn tó sọ̀kalẹ̀ lẹ́yìn àkọ́kọ́ yìí ó ti mú ìfàyàbalẹ̀ wá fún wọn pé àdúpẹ́ ah, torí pé nínú ẹ̀ ohun tó àṣẹ ṣiṣẹ́ ọlọ́run bá lè kẹrẹ lákùn fi bí wá àlẹ́bìsí ní yóò rí bẹ́ẹ̀ sallallahu alaihi kí la fẹ́ lò nu ọ̀rọ̀ inú ni wípé àṣẹ ọlọ́run wà lè ohun tá a ka sí òun ni pé ká ti kíni ká sọ wípé wa ata'na ẹ jẹ́ ká wò ó ń bẹ́ẹ̀ wa tó ṣe wípé irun tá ń kí tí wákàtí márùn pé kódà ó bẹnu alẹ́ tó ṣe pé jímọ̀ nìkan ní òkì tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé a ti pinnu lẹ́nu wa ó pé sami'na wa ata'na torí pa a ti pinnu pé a ti ṣetán àti tẹ̀láṣẹ ọlọ́run ọlọ́run wá ṣe kí ni ó fi ọ̀rọ̀ ọlọ́run gbogbo ẹni tó bá ti ń gbìyànjú sójú ọ̀nà wá a máa fi ojú ọ̀nà wa a máa fi ọ̀rọ̀ ìyẹn náà ó ṣẹlẹ̀ sáwà náà so àṣẹ lè wá ká gbìyànjú àṣẹ tó bá wá ká má ti mọ sáré rò pé a kìíní ti tó bá ti wá báyìí ó wà lórí ẹ̀mí wa wípé a fẹ́ ṣe ká sì máa bẹ̀rẹ̀ wọn lórí wọlé ọlọ́wọ́ bá lè wọn sọ fún wa wàláwò annahum fa'alu ma yu'aduna bihi lakana khayran lahum tó bá ṣe ń pé ohun tí wọ́n pa wọ́n láṣẹ wọ́n ṣe é ni eléyìí ló dájú fún wọn wà ṣẹ́tù tàfíìtà eléyìí ni ó jẹ́ kẹ́kẹ́ wọn ó rinlẹ̀ lójú ọ̀nà yìí wa idha la'ataynahum min ladunna ajran tó bá ṣe lè àwọn ọlọ́run á fún wọn siratan mustaqima àwa tún tọ́ sọ́nà ọ̀nà tó tọ́ wọn ní ṣìnà tó ń ní ó máa fi tó ń bẹnu ká káwa náà tẹ̀ láṣẹ pé ká máa mú súkúrọ̀ báyìí ó lè kéré lójú wa ṣùgbọ́n ìmọ̀ á jẹ́ sábà bí fi ilẹ̀ torí pé nǹkan kékeré ni lójú wa bó ṣe wá kéré tó yẹn táà bá fọwọ́ kékeré mu táà mu ní pàtàkì èyí tó bá bàbàrà àní mu ní àní fọwọ́ kékeré mu àti ọlọ́run ọba ó kéré lójú wa tòótọ́ ṣùgbọ́n àmú ní kékeré àmú ní bàbàrà èyí tó bá tóbi àà àní fọwọ́ kékeré mu tàbá lè ṣẹlẹ̀ sábàbí téèyàn máa fi fẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀sìn ni ọlọ́run bàrẹ̀kẹ́lá ní tán bá ṣe tán tẹ̀ láṣẹ ọlọ́run eléyìí ló dáa fún wọn eléyìí ó máa jẹ́ sábà bí tẹ́sẹ̀ wọn máa fi rinlẹ̀ àwọ ọlọ́run á fún wọn ní ládá púpọ̀ àwọ ọlọ́run ó máa tọ́ wọn sọ́nà wọn ò ní ṣìnà láéláé wa man yuti illaha wa rasulahu wọ́n máa bẹ̀ẹ́ pẹ̀lú gbogbo àwọn tọ́lọ̀wọ̀n bá rí kẹlá fi yọnu sí àwọn náà wọ́n máa tò pẹ̀lú orú wọn mínà nàbí yìí àwọn wo àwọn ànábí ọlọ́run ọlọ́run ti yọnu sí wọn wàsídìkì àwọn wo àwọn tó ṣe wípé ohun tí wọ́n ń sọ jáde lẹ́nu ó ṣe déédéé tó wà ń gbà àyà wọn alhamdulillah wọ́n láwọn bàbá wa ti wà ní àárín wa tó bóyá wọ́n fẹ́ ṣe wùdú nìna ọlọ́run bá lè kẹ́lá ní فأولئك مع الذين أنعم الله عليهم gbogbo orú àwọn èèyàn báyìí tó ṣe wípé àṣẹ tí wọ́n pa wọ́n tẹ̀lé wọ́n máa bẹ pẹ̀lú àwọn ànábì ọlọ́run wọ́n ti dìkì wọ́n máa bẹ pẹ̀lú àwọn ti dìkùn àwọn èèyàn tó ṣe wípé ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ti wọn àwọn èyí rí ẹ̀wò òdodo lọ̀rọ̀ ọlọ́run ọba lọ́dọ̀ ti wọn ẹ̀mí wọn ò yẹ̀ tọ́lọ́ báyìí ni bẹ́ẹ̀ náà lórí lórí ẹ̀mí wọn tó lórí wọn jẹ́ Abubakar Siddiq radiyallahu anhu ọ̀ṣùwádá àwọn tí wọ́n kú sójú ọ̀nà ọlọ́wọ̀n bá lè kẹ́ọ́lá wọ́n salihin wọ́n máa bẹ pẹ̀lú àwọn ẹni rí wa hasuna ulaika rafiqa kò sí ohun tó tún dáa tó lè nínú àwọn tí ẹ̀ máa bá kẹ́gbẹ́ dhalika al-fadlu min eléyìí ìkẹ́ ọlọ́run ọba àríkẹ́ ọlá ni wa kafa billahi alima ọlọ́run ọba àríkẹ́ ọlá ọba tí ó nímọ̀ jùlọ ni náà áyà yìí a kà fún wa pẹ̀lú àwọn tàbí kàṣáájú wípé ó ń júwe wípé táwọn náà bá tẹ̀ láṣẹ Ànábì sallallahu alaihi lórí ọ̀rọ̀ tá ń sọ kí láǹfààní tó ń bẹ fún wa lórí pa àtẹ̀ láṣẹ àǹfààní tí ń bẹ fún wa náà ni pé yóò máa jẹ́ sábàbí tẹ́sẹ̀ òfin rẹ̀ yóò máa jẹ́ sábàbí káàfi máa jẹ́ ní ọ̀nà ọmọ yóò máa jẹ́ sábàbí tí ládàá ó fi pọ̀ wájú ọlọ́run yóò jẹ́ sábàbí káàfi gúnlẹ̀ sáàárín àwọn ẹni eré àwọn ẹni tọ́lọ́mọba àdìkẹ́ láti yọnu sí lọ́jọ́ now I want ti wà ráhùn so inshallah àáfẹ́ ẹ̀dà dúró báyìí bóyá wà ní ilé àlọ́àlá ni tí wọ́n ń ṣe àlọ́àlá wọ́n ti wọlé ok inṣàlá wọ́n ó yọjú sí wa inṣàlá abẹ́lọ́wọ̀n bá rẹ̀kẹ́ lákó forí jì í ẹni tó sọ̀rọ̀ àti àwa tí a ń gbọ́ kọ́lọ̀n kí ó gba ìwọ̀nba tí a bá ṣe kó gbà lọ́wọ́ wa ní ẹ̀sìn kó ṣe àdìpínlẹ̀ ẹ̀sán fún ẹnìkan kan wa ó fi oríjì wa wasalọ́wọ́ alẹ́nàbí na Muhammad wa aláàrí wa sahbihi ajma'in assalamu alaikum wa rahmatullah